إن الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله ومما ثبت رواية ودراية وصح عنه صلى الله عليه وسلم أنه قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت فليقل خيرا أو ليصمت هذا هو المعيار وهذا هو الضابط لمن أراد النجاة إذا أردت أن تتفوه بشيء فعليك أن تختار بين الأمرين إما أن يكون خيرا وإن لم يكن عندك ثمة خير تقوله وجهك النبي صلى الله عليه وسلم إلى النجاة أو ليصمت أي أنه ليس من العيب أن يسكت الإنسان وغيره يتكلم وجد نفسه في جمع من الناس تكلموا فيما لا يرضي الله عز وجل يستصعب الكثير منا اليوم السكوت ويرى أنه من العيب عليه ألا يشاركهم في موضوع الحديث ها هو نبينا محمد صلى الله عليه وسلم يوجهني ويوجهك إلى ما فيه الفلاح والنجاة السكوت الصمت إن لم يكن ثمة خير تتكلم به وذلك لأنه تحقيق لقول الله عز وجل في محكم تنزيله حيث قال سبحانه وتعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أي كل ما تتفوه, تتفوه به وكل ما تقوله من الأقوال وكل ذلك مدون ومسجل عليك وسوف تحاسب عليه يوم القيامة فالله الله يا عباد الله أن نتنبه لهذا التوجيه النبوي الكريم فليقل خيرا أو ليصمت أدوك fọlùwọ́ وباوة أترى عليكم àlékún òkè ọlọ́run àti àánú rẹ̀ sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dìjọ́ alìkìyàmà olùwàmọ́sáfẹ́ ni àti wọn náà kúnnú wa. àmín jama mùsùlùmí nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí ọ̀gá wa aṣíwájú wa ànábì muhammad sallallahu alayhi wa sallam tọ́sà sọ́ọ́lẹ̀ rẹ̀ pé mi àti wọ́ ẹ̀já tún rọra wa létí ọ̀kan bẹ̀ lónìí jímọ̀ yìí ní kútúbà tòní wọn là nábì a máa wí fún àwọn sọ̀hábẹ́ rẹ̀ tí wọ́n sì jíṣẹ́ fáwa náà man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut anábì ní gbogbo ẹni ọba gbọ́ ọjọ́ tọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó sì gbà pé bóun bá kú ò láyé tóun wà yìí òun bọ̀ wá sírò sẹ́ẹ̀hún níbi kan tí wọ́n ń pè lọ́rùn àlùkìyàmà ànábì níbo bá bìlíìbù nù méjèèjì yìí falyakul khayra bọ́ọ̀bá ya ẹnu rẹ̀ yìí sọ̀rọ̀ rí i pé ntọ́ dáa lọ́fẹ́ sọ. awuliyasmut ṣé dandan ni kéèyàn máa ní ntọ́ dáa tí ó sọ ń gbogbo ìgbà ní ànábì ní èsè dandan níjọ́ tó o bá rí i pé ìtì ọ̀fẹ́ jáde lónìí yìí kò dáa ànábì ní ó pè rẹ ó wúlò fún ọ ó má láàfíà lọ́wọ́ fún ọ àwòlẹ́yẹ smooth kọ́ dákẹ́. ọ̀pọ̀lọpọ̀ lónìí ibi àdánwò ọmọ èèyàn wà náà nì kíní yìí ò ṣeé tì àfikọ́ sọ ọ́. àmá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ẹni ọlọ́run rán sáyé tó fi sàánú wa ìmọ̀ ń kè ní àtiwọ́ ń lọ nígbà táwọn ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ tí wọ́n á ní dá sí ni nígbà táwọn yòókù mi ń sọ̀rọ̀ nígbà tí mi ṣe aláìlẹ́nu àìsí ń bẹ̀ láì bá wọn dá sí o lè dá sí èyí ó kó bọ̀ sallallahu alaihi wa sallam ó ní gbogbo ntẹ̀yìn ọba sọ lẹ́nu liyekul khayra jẹ́ ó jẹ́ oore jẹ́ ó jẹ́ dáadáa kí ni ń jẹ́ dáadáa òun ni tọ́lọ̀ wọn ọba fẹ́ òun ni tí ò ní láǹdì rẹ sí pírọ́blẹ́mù lọ́la àlùkìyàmà ní tìtorí pé èyí tí ò rújú ni pé ọ̀rọ̀ ọlọ́run ní ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid olúwa ní kò sí ní tí ọmọ èèyàn fi ẹnu rẹ̀ yìí sọ láyé bí n bá ti ń bọ́lẹ̀ kọ̀ bọ́lẹ̀ sórí òfurufú gbádá o olúwa ti ní káwọn màláìka kan ó dó àwọn ti kọ́ kalẹ̀ ó wí báyìí níṣẹ́jú báyìí ní sẹ́kọ́ǹdì báyìí ní áwà báyìí níjọ́ báyìí. àákan fi ṣàwàdà ní àdíngbà wọn kan bu èmi náà kàn ní dá sí ni ma yalfibu min qawlin. illa ladayhi raqibun àti olùwọ́ba ní kò sí ntọ́ bọ́ọ̀lẹ̀ tọ́ lọ o lọ́dọ̀ tọ́lọ́hún gbogbo ẹ̀ wọ́n kalẹ̀ bọ́bá jẹ́ orí náà lọ sọ wọ́n kalẹ̀ bọ́bá já burú ni wọ́n kọ kalẹ̀ ìpàdé wa dọ̀ tí wọ́n rẹ fún ọ. ẹ̀rọ ọba ẹlòmíì ńjọ wọn bá fún pé in a iye èèyàn báyìí ló bú. iye ọ̀rọ̀ ẹ̀yìn báyìí lọ sọ irú báyìí ń lọ pa àti gbogbo ń tọ́lọ̀wọ̀n bọ̀ fẹ́ kí wá dé èèyàn ń fi ọwọ́ rẹ̀ tirẹ̀ ti lè parun ọ̀gá wa nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ló ti ń sànú wa yìí ó ní dákẹ́ ẹlòmíì àdánwò ni pé dákẹ́ yìí náà làdánwò kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tóun náà bá sọ kan ìṣẹ́jú méjì lẹ́yìn ìgbà òun òun náà rìgírẹ́tì pé ta ló ní sọ ilé yìí àmọ́ kó mi ọmọ tó ti délẹ̀ ní ọtí tù ẹ̀dàkùn anẹ́bí ní ta fi mọ mùsùlùmí tó gbọ́ lọ́n gbọ́ tó sì gbà pálíkì yá mọ̀ ń bẹ téyìn ó ti sírò sẹ́ rẹ̀ òun ni gbogbo nǹkan ọba fẹ́ sọ make sure pé ìtí mo fẹ́ sọ yìí à bí ọba tiẹ̀ fún mi ńlá dàyìn ní gbẹ̀sẹ̀ ń bẹ So àmọ́ ìtọ́ ọba ti rí i pé kò ní ládánú kódò tún lè mú ẹsẹ̀ wá ànábì lè ìtọ́ da fún ọ jù ní kọ́ dáfẹ́ o broda kínní ẹ̀ tí dá sí i o mò lọ́wọ́ ni fún ẹ̀ mú yẹn sí ànábì ti ní la yazalu lisanuka ratban bi dhikrillah ní táwọn àlùfẹ́ ẹni ọlọ́run fi gbára wọn lẹ̀ níbi táwọn kóra wá sínú báwọn bá wà pẹ̀lú àwọn èèyàn yọkàn máa jẹnu ni ńgbà náà bá rí i pé ó sorí báyìí tí wọ́n tún pè tó tún sorí báyìí pa á bẹ́ẹ̀ àwọn máa kan ní ee níjọ́ tí a sọ rẹ̀ yìí tí wọ́n bá tì fún un lálìkìyàmà ọ̀rọ̀kọ́rọ̀ tiẹ̀ náà tó sọ òun sì tiẹ̀ náà fọ́ torí náà ẹ dákun ẹjọ́ ń kálukọ́ sọ orí ara ẹ̀ níbi ọ̀rọ̀ tá à ń sọ jáde hadith bin ànábì ní sí nǹkan mi ń bẹ tí ó wú àwọn èèyàn lọ́nu náà ju avẹ́sì ẹnu wọn lọ ní ìyẹn ni pé ní tí wọ́n kó jọ nu ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí òun lọ pọ̀ jù nù tí ó kó báyàn lọ́dọ̀ ọlọ́run wa fi hadithin akhar nínú hadithi míì kúmọ́ tànàbí fi ń kìlọ̀ fún wa tí ń fi ń pàkíyèsí wa sallallahu alayhi wa sallam ànábì ni man ma bayna lihiyayhi wa ma bayna rijlayhi admanu lahu al-jannah anabi ní ta ni ó garanti nǹkan méjì fún mi kí n garanti àlìjánná fún sallallahu alayhi wa sallam anabi ní fún mi ní nǹkan méjì assure me of two things kí n fún ọ láṣọ ráǹkì kọ́ máa àlìjánná ni ó kí ni nǹkan náà kì í máa ṣe tó le àmọ́ ṣe ìtọ́ ni máa jí ó le ma bayna lihiyaihi anabi ní ti ń bẹ láàrin apá ẹ̀kẹ́ méjèèjì kí lànà bí ń describe ni òun náà ní kíní díẹ̀ òsè tì í òun ní tọ́ ságbọ́ ẹlòmíì òun ní òun àwọn ò lè dákẹ́ òun ságbọ́dọ̀ sọ̀rọ̀ nítòun ni kọ́lá nígbà tó ń wá sọ nísìnyí inú ń wá níjọ wọn bá sí rẹ́kọ́ọ̀dù rẹ fún ọ ìbànújẹ́ lọ́ọ́ bá ń bẹ́ẹ̀ ànábì ni ta ni ó fi dá mi lójú pé ntí ó jáde láàrin méjèèjì yìí kò ní jẹ́ ntí ó bí ọlọ́run ọba nù. No ànábì ní bọ́ọ̀ bá ti lè ṣe bẹ́ẹ̀ gọ́mẹ̀ntì lẹ́kẹ̀ mo lè garanti rẹ̀ pé ò ní wọná ntí ó mú yàn wọná jù ní ti ń jáde lẹ́nu ànábì ní nǹkan kejì ọ̀rọ̀ wa tọ́pìkì wọ̀ lọ́bẹ̀ lónìí nǹkan méjì ànábì ní fún mi ti ń garanti àlùjánnà fún ma bayna rijlayhi ma bayna fakhidhayhi fi riwayatin ukhra ntí ń bẹ lábẹ́ tán rẹ méjèèjì wọn náà àtọkùnrin àtobìnrin níbo ló ń fi ń bọ̀ níbo pátá ló ń gbà kó débẹ̀ ànábì níbo ọba ti garanti pé haramu ní ráyè lábẹ́ tán mi méjèèjì zọmọ́ntò lẹ́sẹ̀ jẹ́nà mo lè fà sú ọ̀rẹ́ pọ̀ wà ní jẹ́nà torí náà ẹ dákun jàmá mùsùlùmí àkíyèsí wa ń pàtàkì lónìí òun lè yẹ́kọ̀ ìkọ́yọ́rọ́ àwòlíyọ̀ sùn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ kọjá ní tí ó pè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. bọ́ bá ní níyìn lẹ́nu at that particular moment train ààrẹ to remain silent níta nẹ́bí ń wí nù lọ́kọ́ rẹ látòní ó ní di training láti kéke ni kásá sọ̀rọ̀ kásá sọ̀rọ̀ ó ti bọ́mọ̀ mí jẹ́ kásá dasi kásá dasi ó ti bẹ́lò ó bẹ́lò mí dàgbà àmọ́ kéé jù lọ́ọ́ tírénì ara lónìí pé àníṣe àwọn ẹni ọlọ́run ọ̀nà kan mẹ́tọ̀dù kan mo fún ọ wọ́n máa jẹnu wúyẹ́wúyẹ́ wọ́n máa ṣe ìtú wọn bá ń rẹ́kọ́dù wọn tí ó pè wọn subhanallah subhanallah la ilaha illallah la ilaha nígbà wọn bá rí i pé àkínní ah, wọn ah, àwọn àwọn ẹ̀dáhùn yẹn bá ti ń wọ́n pọ̀ sí i àmọ́ wọ́n ń bú yẹn mo gbọ́dọ̀ bá wọn dá sí i wọ́n ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn àkúngbà ah, ìgbé sojú mi wọ́n fi ń sọ àwọn ọ̀rẹ́ mi sí ni wọ́n kálukú ní ọmọ ìrojọ́ tiẹ̀ lálìkìyàmọ́ lèyẹ́kùn khayra aw liyasum أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أن يرسل الله níbàámu pẹ̀lú ohun tí a fi ń kira wa ń lọ ní kútúbà tòní liyaqul khayra aw liyasmut dáadáa ni kó jáde lẹ́nu yìí ńjọ́ tí ọba sì ti sọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ kì í dákẹ́ ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi àwa fúnra wa ní àwọn examples ń tẹ́lómi fi ń kóbá lọ́dọ̀ ọlọ́run tí ó mọ̀ ọ̀rọ̀ bú lẹ́nu ń jojúmọ́ ìmọ̀fin bí wọ́n bá ń tọ́ báyìí kó ṣeé ṣe kí wọ́n máa fi rẹ́kọ̀dù hàn yàn ní in every twenty four hours pé n sọ ní lónìí ẹni èjì ẹ̀ wà láyé ẹ̀rọ ọbẹ̀ lómi náà ẹ̀rọ ọlọ́run ọba àyè máa jẹ́ kí a rí i ní ọjà mọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ò bí wọ́n bá ń sọ ọ́ má bàa wọn dá sí i ni òun ni oríire rẹ wà má bá ń sọ anamíìmà òfófó ṣíṣe ẹlòmíràn mọ̀ pé tó lè kó báyàn tó lè torí ẹ̀ wọná òun sì lò òfófó anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam marra nabiyyu sallallahu alayhi wa sallam bi qabrayn anabi rìn lọ́njọ́ kan gbòòrò madina ọwọ́ akọjá ń bi tí wọ́n sin àwọn òkú sí anabi wa rí sàárè méjì kan kí là nàbì ń wíjọ́ náà ẹni ọlọ́run bá ń fi kọ̀kọ̀ tó bá fẹ́ ti hàn ọlọ́run àmọ́ ti hàn nàbì sallallahu alaihi wasallam ànábì lẹ́yìn ráwọn tí ń bẹ́ nù sàárè yìí fa innahuma yu'azzaban wa ma yu'azzaban fi kabir ànábì lẹ́yìn ráwọn tí ń bẹ́ nù sàárè yìí wọ́n ń jẹ ìyà lọ́wọ́ báyìí wọ́n ń jẹ láti nù sàárè kó tó dàlù kìyàmà in preparation for ìyàtọ̀ lágbà níjọ́ tàlù kìyàmà bá láti inú sàárè àwọn tí ń jìyà kalẹ̀ ẹ wá wo níta ànábì wà má yọ azàbá ni fi kẹ̀dí ànábì náà sì máa wá wo o ntí wọ́n ń torí ẹ jẹ wọ́n yà sí iye máa ṣe ń tó le kèé ṣe ń tí agbára wọn ò kíni nǹkan náà wà ànábì sallallahu alayhi wa sallam ànábì ní amma ahaduhuma fakana yamshi bin lẹ́ẹ̀rí kan náà méjèèjì òfófó ni sáá ká lọ gbọ́ ilé yìí ká gbé lọ bí yìí ká gbọ́ tẹ́lẹ̀ yìí ká sọ fẹ́lẹ̀ yìí ká gbọ́ tọkọ ká rò fún ìyàwó ká gbọ́ tìyá lé ká sọ fún ìyàwó ẹ̀ kọ́dà ẹlòmíín sọ òfófó láàrin bàbá àtọmọ tọba máa ń táwọn dáàdi ẹ wíńdò ní ẹnu mi kò ti gbọ́ o kí ló tún wá kù mọ́. ọmọ èèyàn bá ti ń sọ fún ọmọ pé njí bàbá rẹ wí lẹ́yìn rẹ ẹnu mi kí ó ti sọ̀rọ̀ ẹlòmíín sí láàrin ọ̀gá àtọmọ ẹsẹ́ gbogbo olófòfó ànábì ní bó ti wà lìjánná yóò sọ̀rọ̀ ẹ dákun ẹ ó difficult kéèyàn pa òfófó tí níta ànábì ń wínú wa ma yu'adhdhabani fi kabir kì í ṣe ń tó le àmọ́ àṣà gbọ́dọ̀ àgbọ́dọ̀ mọ́ àkùnrin náà gbọ́dọ̀ mọ́ bá wọn dá sí i. òfófó ṣíṣe nínú tí ó kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn níjọ́ gbẹ̀ndé alikiyama kọ́dà láti inú sàárè òun ni kí wọ́n sí rẹ́kọ́ọ̀dù ẹ̀ kí wọ́n rí òfófó ń bẹ̀ kánrin tọ̀ òfófó ti wá take new dimension lónìí whatsapp ló kù àṣírí aláṣírí nítòsí èsì rí àtẹ̀yítọ́ tiẹ̀ wá jó tọ́ àtẹ̀yítí ò jó tọ́ ó ti dù sí ọ̀ǹdí ẹ̀ gbogbo ẹni ọba gbọ́ tí ń tún transfer rẹ̀ ìwọ náà máa nínú ẹsẹ̀ òun lẹ́sẹ̀ tiẹ̀ àmọ́ wọ́n tó initiate tiẹ̀ tiẹ̀ di méjì tọ́rọ́pọ̀lọpọ̀ máa ń tóun fi ń kó bára àwọn lónìí ìmọ̀ ṣe òfófó máa gbọ́rọ̀ lámẹ́yìn fún làkàṣègbè máa gbọ́rọ̀ ẹ̀gbọ́n fábúrò ọkọ àtìyàwó ọ̀gá ọmọ ẹsẹ́ bàbá àtọmọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ inú tó lè kó bá ní lọ́dọ̀ ọlọ́run ọba ni o wa ma yu'azzabani fi kabir ànábì ní àṣìṣe pa àwọn tí wọ́n ń torí ẹ̀jẹ̀ wọ́n ń yà sí yìí kò lè ọlọ́run mẹ́ta àti rọrùn fẹ́mi àti wọ. al ọ̀rọ̀ ẹ̀yìn àdánwò bí wọ́n bá ti pé méjì pé mẹ́ta kọ́dà bẹ́ẹ̀ nìkan ẹ̀ta wọn bá lóun lọ tọ̀ kó tó dé wọn gbọ́dọ̀ sọ nǹkan kan òrí bí ń ti rìn kọ́dà bí ń ti rìn òun tó wí òun náà ọ̀rọ̀ ẹ̀yìn ni láti ẹ̀ wá sọ àìmọye ọ̀rọ̀ ẹ̀yìn lónìí ntẹ́lómi ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kọ́ mọ̀ pé níbi wọ́n bá ti ń sọ inú ta nẹ́bi kọ́ pé pẹ̀lú kò lọ́yọ́rọ́ àwùlẹ̀ yẹ sùmọ́tò dákẹ́ wọ́n yẹ mú yàn sí kò sí bí wọ́n ti fọlọ́pàá mú yàn pé à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn sojú rẹ̀ ò sì dá sí kò sí àmẹ́yàn lè kó bá rẹ̀ látàrí kó sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹ̀rí nú àwọn ọ̀rọ̀ ọbú tó yẹ pé mọ́ sọ ọ́ bọ́ ọ bá sì wá ń bi tí wọ́n ti ń sọ ọ́ dákun dákẹ́ gẹ́gẹ́ bá nàbì ti kọ́ ìyẹn àti wọ́ sallallahu alaihi wasallam asibab ẹlòmíràn mọ̀ lọ́rọ̀ kódà yóò tún máa fi yan gàn pé àwọn èyí àwọn lè bú òkú kó sì dìde. inna lillahi wa inna ilayhi raji'un. qala an-nabiyyu sallallahu alayhi wa sallam sibabul muslimi fusuq nínú wa pòkì ìkọtọlọ́run tí ó wà nù rẹ́kọ́dù ọmọ adama òní máa yàn bú lè bú yàn yọ yọ rẹ̀ yóò wo bonimú rẹ̀ gùn dé ọmọ bí àtẹ́lẹsẹ̀ rẹ̀ ti pẹlẹ gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ wàláyé nu tó lè kó báyàn lọ́dọ̀ Ọlọ́run bọ ọba wa búyàn bá a ti ń wí ibi ọba wà tí wọ́n ti ń búyàn gbẹnu ẹ dákẹ́ ìdásí ìní náà ó kó bára rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ẹkọ ìfọyọrọ àwòlẹyẹsùn ẹrí nu àwọn ọ̀rọ̀ bú. tọ́yẹ kéèyàn ó jìnà sí má sọ ọ́ má sì bá wọn dá sí i asokiriya ìmá fi yẹn sí yẹyẹ ẹlòmíràn má lọ́rùn ọ̀rẹ́ ńlá sì ni olùwọ́ba ni yá ayyuhal ladhina amanu la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisa'un min nisa' asa an yakunna khayran minhum. olúwalẹ́yìn ọkùnrin ẹ má fi ra yín sí yẹ̀yẹ́ ẹ̀yin obìnrin ẹ má fi ra yín sí yẹ̀yẹ́ pàtíkúlálì olúwa ní ẹni ẹ fi ń ṣe yẹ̀yẹ́ yìí lójú tí ń ló ti jó ń yẹ̀yẹ́ ẹ mà bóyá òun lọ̀gá yín lọ́dọ̀ ọlọ́run ẹ mà bóyá yọ wà lìjánà ṣáájú yín gbogbo yìí máa fi ní ṣe yẹ̀yẹ́ nínú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run ọba yìí ẹ dákun ẹja jìnà sí bàbá jẹ́ mùsùlùmí tòótọ́ bá nàbì ti wí ẹni wọn bá gbọ́ ọlọ́run gbọ́ tó sì gbàá ọjọ́ àlùkìyàmọ̀ gbọ́ ẹnu tẹlomi ọmọ lọ́rùn tó lè kóba lọ́dọ̀ ọlọ́run atọ́nufil ansad ìmọ̀ wíwí kú yìí sí mọ̀lẹ́bí ẹnìkan àwọn kan ni wọ́n mọ̀ pọ́ mọ̀lẹ́ gbó làwọn kan ńbọ ni wọ́n ti jáde àwọn mọ̀lẹ́ gbó àwọn máa tọ̀ ń rìn wá gbogbo àwọn ọ̀rọ̀ báyìí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ẹyin àwọn èrò mọ ní wọ́n lẹ yìí wọn ò ní bíbí wọn ò níran ẹnìkan bẹ ní bíbí ọjà bọ láti fẹ mọ yín gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí ọba gbọ́ lọ́n gbọ́ tó mọ̀ gbọ́ ní jìnnà sí o inú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run ansa especially eléyìí tó bá tiẹ̀ jẹ́ náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ bí wọ́n bá wá ń ìtàn tí ò sojú ẹnìkan fámìlì wọn wọn pa nígbà wọn mọ̀ pé àwọn bàbá rẹ̀ daran wọlé yìí ni àwọn bàbá rẹ̀ ṣe kíní kan ni wọn kálukú rojọ́ lọ́dọ̀ ọlọ́run o gbogbo ẹni tí ń bá ń fẹnu ba ìrìn ẹnìkan bíbí ẹnìkan nínú tó lè kó báyà lọ́dọ̀ ọlọ́run ọba ni torí náà ẹ dákun ẹja fiyèsí wọn sì wà ń bi wọn ti ń sọ ọ la wí ni ìwọ dákẹ́ wọn ì múyàn sí i nínú tí olùwọ́bọ̀ fẹ́ tá a nábì kìlọ̀ rẹ̀ fún wa sallallahu alaihi wa sallam àníyàhà bókù bá kú fún yàn kọ́ máa fẹnu rẹ̀ sọ ní tí ò dáa nínú tí ó kó bá yàn lálùkìyàmà nínú tó yẹ ká dákẹ́ níyàn bá lọ́rọ̀ rí lẹ́nu. Ah, ọlọ́run ó sì ṣèyí tán ah, inna lillahi wa inna ilaihi raji'un kódà gbọ́tẹ́ yanu rẹ̀ ti ń pé ọlọ́run ó sì lè ṣe ta kí tó máa yín o. gbogbo ẹ náà bẹ́ẹ̀ bá wá wádìí lọ wá bọ ojú ayé náà ni o bọ́ kó omi jíjìn wúrà wọn yìí ta lúdò yọ tayò àmọ́ o ti kó bára ẹ lọdọ àbí gbogbo ẹni tó fọsẹ náà á olóore lọ lọ yìí aláàánú ni ò sí ìran èèyàn sí èèyàn ni anábì ní gbogbo ọ̀ràn nìyáhà ìmáa fẹnu sọ́ńtì ọ̀dà bókù bá kú fún yàn nínú tó lè kó bá yàn lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹ jìnnà sí ẹ̀rí nú àwọn ọ̀rọ̀ bú tó yẹ kéèyàn ó jìnnà sí. nasrul akhbar kaziba àwọn ìròyìn tá a mọ̀ pé ò bẹ́ẹ̀ tá a mọ̀ pé rọ́ ni ká padà sórí ọ̀rọ̀ whatsapp fake news ẹlòmíràn mọ̀ pé fake news haramu ni o níbi abáadé nàìjíríà lónìí lẹ́lómi bá rí ẹ̀jẹ̀ màlúù náà lásán ọmọ bí ó ṣe pákéjì ẹ̀ tí ó sì gbé sórí WhatsApp pé wọ́n ti dúnbú èèyàn márùn-ún ní nílùú báyìí ọ́ pàdé àtiwọ́ àtọ́lọ́run rẹ̀ lẹ́lómi bá rí ilé kan tí ń jó lásán ọmọ bí ó ṣe bí pákéjì ẹ̀ tí ó dọ́kítọ̀ rẹ̀ tí ó gbé sórí WhatsApp pé àwọn Ìgbò ní ń pa àwọn Haúsá yìí àwọn Yorùbá ti ń pa Ìgbò ọ pàdé pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí anábì ní man kana yu'minu billahi wal yawmil akhir nta fi mẹni ọgbọ Ọlọ́run gbọ́ tó gbàlì kìyàmà that is all ma wà mindful of pé gbogbo ntí ń Ọlọ́run ó pè mí wá àkáǹtì fún jọkàn o gbogbo yìí tó ń jù sórí afẹ́fẹ́ nìyẹn. kọ́dà bí wọ́n bá rí èèyàn tí ń bá ń kánjú tí ń tí ń sáré ṣe kinní kan nísìnyí wọ́n á sì yá wọn ní sá lọ ni. gbogbo àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i. irọ́ bó tilẹ̀ wù kó àtòfin sọ̀pọ́ọ̀tì ẹnìkan àtòfin àtàkì ẹnìkan mùsùlùmí parọ́. mùsùlùmí è sì bá yàn fi rọ́ránṣẹ́ kí ìjọba náà ń ké fake news lẹ́yìn abá tiẹ̀ mọ̀ ní ti fake news ti lè dálẹ̀ ńlùú àmọ̀pọ̀ yà á jìnà sí o àmọ́ à ń fúnra wa gbogbo òwò tó ṣe pé wọ́n kó iníṣíétì ẹ̀ má bàa wọn dá sí bá dọ́dọ̀ tiẹ̀ jó dúró kọ́dà ara fake news yìí náà àdánwò kọ́dà wọ́n bá a débi ọ̀rọ̀ gbogbo ẹni ọba ti ṣe kíní kan báyìí ni ó ṣe ẹni tí ọba ti ṣe má bá wọn spread ìwé ẹ gbogbo orú nǹkan báyìí kò sí nínú lànà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ní pàtàkì ká lórí eléyìí náà nasrul akhbaril kaziba ká máa spread di ń tá pé kò rí bẹ́ẹ̀ níròyìn ẹ jẹ́ ń ké ń tó lu ọba wí fún yín náà Al-Qur'an nípa اتلقونه اتلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم nígbà táwọn kan dánrú ẹ̀wò nígbèsè lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam olúwọba ní ẹ̀sìn ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀ sì ń wí ẹ̀ sì ń spread yẹ wọ́tá pe húha yìí nà ẹ ti wá rò pé n tó fúyẹ́ ni pé ìbá kan fi ẹlòmíràn ni ah, ìbá kan fi ń ni olúwa ni inda Allahi azim ọlọ́run lọ́rọ̀ àríkọ́ lọ́dọ̀ tòun ọlọ́run o ọ̀rọ̀ tó nípa ni o ntọ́ lágbára ni o kéèyàn ọmọ spread the fake news olúwa ni ntọ́ lágbára ni tó lè láǹdì yẹn sínú wàhálà ńláńlá lálùkìyàmà. àbí ọlọ́run ọba kọ́mọ́sà sàmànà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́nkọ́jọ́ jẹ́ pé níta máa fẹnu wa sọ bá nẹ́bi ti kọ́ wa lèyẹ́kùn xeyọ̀rọ̀ ọlọ́njẹ́ a máa rí dáadáa sọ ẹ dákun ẹgbẹ́ yìí ó tírẹ́nì ààrẹ kó ìpè dáadáa lọ́ọ́ máa sọ àmọ́ ẹ̀rẹ́ ni tí ọba wa tí dáadáa ọba yá sẹ́nu tiẹ̀ láti máa wá kí ló gun ẹ̀ a ò lè yẹ sùnmọ́ dákẹ́ ń mú yẹn sí ọlọ́nkọ́mọ́sà sàmànà wa. اللهم انصر من نصر الإسلام والمسلمين واقبل اللهم من خذل الإسلام والمسلمين اللهم آمنا في أوطاننا وفي ديارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم اجعل ولايتنا في من اتقاك ويخاف في من يخافك ويتقيك اللهم لا تجعل ولايتنا في من لا يخافك فينا ولا يرحمنا اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله